نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه ونهج نهجته إلى يوم أراضٍ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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدكم ولون الحمد لله دم أدكم ولون أبا الحمد لله الله ربي ليس فيه كمثله أوجه ọwọ́ ẹ̀yìn àwọn tí a ná àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí àrípọ̀rọ̀ wa tọpẹ́. Allahu Rabbi laysa fihi kamithlihi. tókè bá ń ṣe pé ọlọ́wọ́n ọba lọ́lọ́wọ́n ọba wa ni tọ́kàn wá balẹ̀ sí ẹnu wa ìbá má sọ pẹ́lú ní. Allahu Rabbi laysa fihi kamithlihi ẹnìkan ṣoṣo tó ní wá tó dá wa tó mọ wá tó gbé wa kalẹ̀ báyìí tó ń ṣe tó ń ṣe yìí fún wa náà lọ́lọ́run. Allahu rabbi laysa fihi kamithlihi shay'un walakin mufradun ń jẹ ayé títí dásìkò tàwà lónìí àti ìgbàmí tó tún súnbọ̀ ọ̀tẹ́nìkan tà lè fi rí ọlọ́run ọ̀. ṣe ọ̀hún wà láàkẹ́ mú fàdùn bí kábà lè ṣe. àwọn mùsùlùmí tàwà ń bí lóde mo kíra alhamdulillah. alẹ́ iná òun gbogbo ayé lọ ni láti ẹ̀yin náà jẹ̀wọ́ táwọn èèyàn sì káàkiri lónìí jẹ́rí pé ọlọ́run ti wá. àwọn àwòrán bí ilẹ̀ ìsàfihì tàbí sílẹ̀ yìí ọlọ́run ti wá sáwà mùsùlùmí dọ́sìn fún ọ̀nàbà tó dé ayé àtọ̀run àti táwọn èèyàn mi fún. ṣe ó wà láti mú fàdùn bí kábà lè hì. ọba sánìkan ọ̀dá tó dá gbogbo nǹkan làwọn ń jọ́sìn fún. wà láti mú fàdùn bí kábà lè hì. ọ̀nà sánà gba ìròyìn al-Khaliq ọba olùdẹ́dà olùdá anábíwá Adam. alayhi salatu wa salam. Dára àwọn ọmọdémọ ànábì Ádámù ni ànábì wa Mọ́sá. Àléhi Sọlátù Wọ́sọ̀lá. Nínú àwọn ọmọdémọ ànábì Ádámù náà ni ànábì wa Ayínsá táwọn kan pé Jésù lónìí àwọn ọmọdémọ rẹ̀. Àléhi Sọlátù Wọ́sọ̀lá. Bàbá wa lòun náà jẹ́ náà bàbá ńlá wa tó ti lọ ni kì Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn ọmọdémọ ànábì Ádámù lòun náà.

ẹni tó bá tún kúrò lẹ́yìn náà ló mú lọ ọlọ́bẹ̀ ọlọ́run kan kọ́kọ́ ló ń fún ní lọ́mọ torípa àwọn náà mọ ni wọ́n lọ́dọ̀ àwọn ọ̀yá wọn ọlọ́bẹ̀ ọlọ́run kọ́kọ́ ló ń gbẹ̀mí lára فيه كمثله شيء ولكن مفرد بكماله شيء ولكن مفرد بكماله adúpẹ́ fọ́lọ́run ọba yìí náà ẹlòmíà ní àwọn mùsùlùmí tí wọ́n ti ẹ̀fọ́ akọwọ́pọ̀ wọn náà nìkan làwọn ń ṣẹ̀sìn tọ́lọ́run ọba approve bẹ́ẹ̀ ni Ọlọ́run bá àpúrúfù ti ẹ̀ náà gbé jáde kó wá fẹ̀rí hàn wá. Bí kò lè ṣe ìrìnlẹ̀ ayà tó ń dálà sí àlá ní àmìl ìláhì àdámi wà fàdílẹ̀ yìí. Ní àmìl ìláhì alálẹ́ àdámi wà fàdílẹ̀ yìí. Ọ̀tọ̀ lè bú ọ̀tọ̀ làlàyé ọ̀rọ̀. Challenge ńlá lélẹ́ta tó ti gbogbo ayé. Ẹ̀yàn bá wá ní kápá àti sọ pé lẹ́yìn ọlọ́run, ẹnìkan tún máa jẹ́ ọlọ́run. Ẹnìkan bá wá mọ̀ bẹ́ẹ̀, ẹni náà jáde títa kó tó wá sọ fún ẹni tó bá tún jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run. Wọ́n bá ti wá jáde gbogbo wá ti wá gbà pọ́lọ́run kan ṣoṣo náà ni ọlọ́run tó dá ayé àtọ̀run. Òun ló dá sánmọ̀ báyìí tó dá ilẹ̀, ẹ máa bọ́ wájú pátápátá. Àyè ń sì wá ń bẹ̀yẹn, àròkún wá ọjọ́ sí pé àkíra wa pé a kú oríire o alhamdulillah a tún kí ìjọ̀nà wa tò ní àkó náà káàbọ̀ sáàrin wa ọ̀rọ̀ alẹ́kùn ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tọ́rọ̀ ọba rán sáyé láti wá ṣàlàyé ẹ̀sìn fún wa gbogbo nǹkan nìyẹn máa ń kọ́ láyé ṣùgbọ́n lẹ́nu dé bá àwùjọ wa lónìí àwọn èèyàn fẹ́ kọ́ ẹ̀sìn mọ́ kàn fẹ́ máa ṣe yìí oníkàlùkù náà rí pé kí ló wà ń di ẹ̀sìn ìbá inú ẹ̀ ni wọ́n bí wa sí rárá o èèyàn máa kọ́ ẹ̀sìn lára àwọn àǹfààní ilé kíó láwùjọ rèé wọ́n bá wá sórí kodò lónìí sílé kí ó bá wá débi tí wọ́n ti ń kọ́ ọmọ ní nǹkan àmì àbí táwọn afáà náà ti sọ di business center rárá ó sórí kodò ni kò yẹ kó rí bẹ́ẹ̀ àyè tá a ti ń kọ́ ọmọ lẹ́sìn ni training center nílé tó jẹ́ fáwọn ọmọ tó fẹ́ kọ́ ẹ̀sìn sọ́dọ̀ àwọn mọ̀sájídì wa náà ilé ìjọsìn wa àwọn àyè kan ní tá a ti ń kọ́ni lẹ́sìn both theory and practical ibi tá a ti ń ṣe rèé inú ilé ọlọ́run ní mọ̀sájídì ilé náà ní táwáyé wá ṣe Táàbí fi lẹ́lẹ̀ fún àwọn àfáà rí ogun ta jẹ lọ́dà náà bí wa rí sallallahu alaihi wasallam. Ànábí wa ọ̀fọ́fọ́ kò fi gbàdí ilẹ̀ fún wa kò fún dé ilẹ̀ fún wa kò fi fún pálẹ̀ fún wa ilẹ̀ anábi fílẹ̀ fún wa al'umma yìí sallallahu alaihi wasallam al-Qur'an wọ́n ṣe kúyà láàrin ẹ̀rọ àtòdodo. Ara tí tò fi kùn àmọ́rọ́ yìí. Alábẹ̀ni wọn fi nǹkan ńlá méjì ńlẹ̀ kalẹ̀ fún ìyàlẹ́ ọmọ yìí. Láwọn tẹ̀bí lò máa ta máa sàkí tún bí ìhì máa. Òjísọ́lá wọn ní láíláí láǹtàdé lò ẹ̀ ní sọnù. Máa ta máa sàkí tún bí ìhì máa. Tí a bá ti di méjèèjì yìí mú. Ìta àlọ́ yìí wàásù náà tààrà lè he. Àkọ́kọ́ nínú sára bí lóun fílẹ̀ fún wa wa sallallahu alaihi wasallam tó ní sábà ti dì í mọ́ láàrin sọ́nù ọ̀nà alukùránù ni ọ̀. Mùsùlùmí tààrà tó lè hí. Bákan náà, ìwé ẹlẹ́ẹ̀kejì náà ni Hadith Annabi. Sallallahu alaihi wasallam. Nǹkan tí a ló máa fà lọ́wọ́ lónìí ló ń dípà fún ní ìwé àkáǹtì òkú. Wà máa fàkọ́dá ìmàdúnà mẹ́sìlá Mùhàmmadé wà lámì ìsìlá ooo hátàlẹ́ kí a máa tí yóò fún kọ́dù ooo wà lámì ìsìlá ooo hátàlẹ́ kí a máa tí yóò kọ́dù. Ẹni ẹ̀yìn ni à ń bọ̀ wá yìí. Ẹkùnmọ́lá. Àwùjọ wa bàjẹ́ lónìí tí a bá gbé wàhálà dọ́dọ̀ àfà pé kò yé bí bó ṣe ń lọ. Ìtàwọn ìwá ń ṣalábàápàdé rẹ̀ lọ́dà àwọn onífà aláwo àwọn oníṣègùn ìbílẹ̀, òun náà lọ̀pọ̀lọpọ̀ tó ń bá pàdé lọ́dà àfà lónìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn alágbára ní Al-Kùránì tí ò sagbára kan tó borí ẹ̀ láyé. Tí àwọn bá fẹ́ tẹ́ tó fẹ́ kábùkù kó lóun fẹ́ bá Al-Kùránì jà, àbálá Al-Kùránì. Ànábì sallallahu alaihi wasallam nínú hadith al-Qudsi Ẹni ọlọ́run bá sọ fún àmì ìpé ma ní àádá lè wà ní yá fọ́kọ̀dé àdájú ẹni gbogbo ẹni yóò tó bá lóun fẹ́ bá àwọn ẹni tèmi ọlọ́run tó tọ́jà olèmi ọlọ́run dìklẹ̀ wọ́ pẹ̀lú rẹ̀ níbẹ̀. Àfà Alkùránì la gbọ́dọ̀ gbójúlé, ó náà bàbá wa tàná náà ń jẹ lẹ́nu gbogbo gbà. Bọ́n ti wá bàjẹ́ lónìí àwọn àfà náà ti lódì ọ̀fà. Àwọn náà ti múlẹ̀, àwọn náà ti ṣáwó, Ògùn táwọn náà mọ̀ rí. Bísọ̀nà tí. Ọ̀pọ̀ oríṣiríṣi lọ́kọlọ àfọ́ àkùn Alkùránì torí kò lè kàlùkùránì kò yanjú. Ṣùgbọ́n ọ̀pọ̀ káì. Rárá o, àwọn nídìí eré yẹn nínú ìsìlámù wa. Ní a bá fẹ́ jọ́ ṣaka kó jọ́ ṣaka. A bá fẹ́ jọ́ àwọn tí wọ́n fi ń yin láyé yìí ní títí títí alábi sọ̀rọ̀ lọ́wọ́ ìṣẹ́ra kọjá ń tà lè yìn tán. wà máa fàkọ̀dà ẹ máa dúnà mí sílá Muhammadu. àti ẹ̀rẹ́ tó gba ipò ipò wájú àfànàbì wàlá mi sílá òòrùn àtẹ̀lẹ̀ ìyáàmà ẹ̀tẹ̀ yóò fọ́kọ́dé. bẹ́ẹ̀ náà ni sáyé yóò fi ní jáyé mọ́kùnkùn sírú ẹ̀ mọ́tọ́lọ́ fẹ́ sẹ́ sáyé. àfáwọn sáré sallallahu alaihi wasallam. Wọ́n ah, ní rà náà bí i, ó ní obìnrin kan bírò rẹ̀ rí láyé. Wọ́n kọ̀lọ́kìtà mọ̀ bára. Kọ̀lọ́kìtà mọ̀ bára àmì kúrò àìdí. Kánàkà kọ́dé kọ̀lọ́kìtà kàmá àtàṣà òru kánàkà kọ́dé kọ̀lọ́kìtà kàmá àtàṣà. Wọ́n lè ra ànábì mo dẹ̀ wúwẹ́ láti fi délẹ̀ báyìí mo rí pé á ah, ó dẹ̀ ń dá mi lọ́rùn mo wá rí pé kọ̀lọ́kìtà mọ̀ bára àmì kúrò Mọ̀bára àmì kòlẹ̀ àìdè ní ìrá nígbò láàrẹ látọ̀bí kò sí mọ̀. Kòlẹ́ta mọ̀bára àmì kòlẹ̀ àìdè. Ní ìrìbàjẹ́ kan lára wà nẹ́gbìngbà tí mo ti mọ̀ yá. Àánà kàkọ́ dé kòlẹ̀ kẹta

كأنك قد خلقت كما تشاء أصابنا ثابت كأنك قد خلقت كما تشاء wọ́n dàbí ìbàjẹ́ fún wọn fúnra ara rẹ̀ ló bí kiri tó fẹ́ kó ìyà láyé ló wá dára rẹ̀ báyìí bí ìbàjẹ́ kú fúnra ara rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ló ṣe ẹgbẹ́ o òṣìṣẹ́ ọlọ́run bá rí àjọ́lá wọ́n ṣàbọ̀ ayọ́ nípa ìjáyẹta ọ̀dọ̀ ìyá ọmọ àwọn èèyàn wọ́n pé báwo lè ṣe wá jẹ́ ṣe àwọn ọmọ bá bínú láti ọ̀dọ̀ ìyá ọmọ àti ìyá ọmọ ọ̀hún ah àti ìyá ọmọ lọ́pọ̀lọpọ̀ ò mo fi yẹ ọmọ kí gbogbo àwọn abiyamọ. Salamun alaykum sunnatun nabawiyatun. Ọlọ́run ọba fúnra ara rẹ̀. Kókó àwọn obìnrin lé púpọ̀ ó dẹ̀ fẹ́ká fún wọn sáyé àpọ́nlé. Sàlámù aláìkọ́m. Ohun tó ju wọ́n rí láyé òkèrè. Sọ̀nà tó ń nà báwo ìyá tán. Ah, ṣé toyún nìyẹn fẹ́ wí ni? Àbí ti àìsàn lẹ́yìn ìgbà tóyún bá ti dúró? Àbí ti àìsàn lẹ́yìn ìgbà tó máa bá tó ti dé báyìí? Àti oríṣiríṣi àwọn wàhálà ìlà

àwọn ẹlòmíà bí wọ́n lọ ọmọ wà láyé wọ́n ní agbèlú fọ́ omi òdànù àwọn ẹlòmíà kẹ̀rẹ̀ rí omi òdànù wọ́n ní ti bómi ló dànù agbè òfọ́ nígbàtọ́mọ bá wá sí ìyá kí wà tọ́mọ ti wá padà wọ́n ti kànkan nínú méjèèjì tọ́lọ ní ti gbogbo ọjọ́ àkíkọ̀ ni ọjọ́ kó mọ jáde ẹran fún ọba ẹni ìyá máa ń ná àpọ̀ náà lè bọ́ síta kí ṣe gbogbo ọ̀yá ọmọ ló ń lè ń dìde ńlẹ̀ láyá òní kí ẹ̀dẹ̀ ṣe gbogbo ọmọ ọ̀sẹ̀ kan báyìí ni wọ́n ń lè ń pé jáde sí gbangba àwọn dúpẹ́ ti wá fọ́lọ̀ wọn alhamdulillahi afẹ́lẹ́ náà jẹ́ ọlọ́run ìgbójúkójú ọkọ̀ kọ́kàn ìtí bá ń ro èròkèrò tí ò dá sọmọ wa tò ní ọlọ́run jọ à ń fọ ọmọ ilé lọ́wọ́ à ń fi wọ́n lọ́wọ́ ọba ṣọ ọgbọ́rọ̀ àwọn ojú báyìí bá wa dá ń tó tó tí wọ́n padà lọ bá wọn. àmín. ọlọ́jọ́ kan tọ́lọ́run. Oríṣẹ́lò ní ẹ̀mí rẹ̀ ó dùn sí ẹ̀mí rẹ̀ ó dá ohun tí ó dá lòun retí. Ìtàwọn arétí ní dáadáa sáré yìí, ọlọ́jọ́ mọ́ ní jẹ́ kẹyìn rẹ̀ fún wa. Mọ́ kíyà ọmọ kú oríire, mọ́ ọmọ tò ní Bákan náà kí bàbá wọn náà, kí àwọn náà pé wọ́n kú àmójúbà, wọ́n kú aráyá. Ìrètí wọn ló dé yìí àwọn méjèèjì. Ìrètí ọkẹ méjèèjì ẹkọ oríire o mo wá para ilé náà kí ẹbí kìíní ẹbí kejì. aláàmúlẹ̀ rẹ̀ kọ́. aláṣẹ ọlọ́run kó máa bá yín gbòòrò. mo fi eléyìí náà kí gbogbo àwọn jọmọ ọlọ́kùnrin lóbìnrin. mo kí gbogbo àwọn ọ̀rẹ́ ìyá ọmọ ọ̀rẹ́ bàbá ọmọ. a kí gbogbo àwọn tá nínú agboolé lápapọ̀. a kí ìfẹ́ kó àmójúbà. a tún kí ìfẹ́ kó àlejò wa. aláàmúlẹ̀ náà fún àfọ̀tán mo fi ń kí àwọn àfọ̀ àlórí kalẹ̀ sàlámù. Àwọn àmúrúkọ yìí àmọ̀ yìí, wọ́n kìí ṣe àwọn ẹbí wọn náà ní kí wọ́n jẹ́ ká mọ̀ àwọn tí wọ́n bá jálejò pàtàkì lórí kalẹ̀ ṣùgbọ́n láì mọ́ yìí náà ọlọ́run kúkú mọ̀ yóò mọ̀ wá náà. Salamun alaykum. ìpàdé àwọn àti ètò ní ọlọ́mọ ṣeré ní àjò wọn. kúnà tún nà bàwí yàtọ̀. akíyẹ̀ náà ní kíkí ètò lọ́lá jùlọ. ìjábà tó fardun ala kulli muslimi. ìjábà tó fardun ala kulli muslimi. kíkí tàbí kí náà ní kíkí tó yá ونحن السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته آه بسان الله قدية ṣùgbọ́n akọ̀ mọ́mọ̀ gẹ ní ọ̀nà ilé tó fi já sí pé aláǹfààní àti bí tó jẹ kókó kókó kókó nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ọjọ́ ní ọjọ́ kan nínú ọjọ́ ayé ìṣọ́nà ọba subhanahu wa ta'ala wọ́n fi lọ́lẹ̀ fún wa wọ́n fi ń ṣe àti fún àwọn ẹ̀dẹ́ èèyàn pàápàá jùlọ àwa mùsùlùmí láti ti jẹ́ ká máa pàtàkì ìdúró tọ́lọ́run pàtàkì nígbàgbọ́ nípa àlàkọ́dà ní àkọọ́lẹ̀ ọlọ́run láti kó tó dá ayé òun ló ti wà nínú ètò wípé ìjókòó kan ń bọ̀ wá wáyé níbi tá a jókòó sí ilé ní kọ́lá bá tó dá ayé anábi sallallahu alaihi wa sallam ó ní ó tó di pé ọlọ́run bá ṣẹ̀dá sánmà àtilẹ̀ كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة Arábìnrin ní ní 50,000 years sí ìgbà tọ́lọ̀ wọn bá ti dẹ́gbò tó ti kàkọ́ọ̀lẹ̀ gbogbo tó fẹ́ máa bẹ láyé. Lẹ́yìn 50,000 years tọ́lọ̀ wọn ti parí gbogbo ìjọ ayé pátá. Kódà ó tó wá di kó ẹ̀ṣẹ̀ wá dá sánà ọ̀bìnà kọ́lẹ̀kì sánà wá tó ọ̀rọ̀ ó tó di kọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ wá dá ilẹ̀ bí kọ́mù sí ní àlùfà zana ó ní ọlọ́run ti parí gbogbo ètò nǹkan ó wà nínú ètò ọlọ́run pé àkọ́bí bàbá ọmọ àtìyá ọmọ tọ̀ ní ìjéjì ni wọ́n á bì ibi tá a dẹ̀ ti máa jókòó súná náà rí áyẹ̀ kòkòrò kòrò ní àfẹ́ àkíkọ̀ wọn ó wà ní ètò ọlọ́run kódà ensars ensars kò ní kó bá wọn àtúrí àkíkọ̀ yìí jókòó ṣe ilé ìfẹ́ parí nínú ìtò ọlọ́run ṣùgbọ́n rẹ̀ dá òkúnkún mà Inna awwala ma khalaqa Allahu al-qalam. Ànábì Òun náà ni àlàkọ́là gègé ní kọ̀ǹkan. Pàpàlà ìyàwó. Ọlọ́run wa sọ fún gègé. Òkòtúbù. Ó yá bẹ̀rẹ̀ sí kọ. Kọ́lá rọ̀bì wọ́n máa là ákòtúbù. Arábìnrin gègé náà wá ń di ọlọ́run pé ọlọ́run. Wọ́n máa Kí ni mo fẹ́ kọ báyìí? Kọ́lá. ní ọlọ́run wa sọ fún gègé wípé. Òkòtúbù má kọ́ àdìrà kó Bí a bẹ̀rẹ̀ sí kọ gbogbo nǹkan pátá tó fẹ́ bẹ̀ láyé. Àjájá kò máa sáà ní gbogbo ètò ayé ti fẹ́ rí ìgbàtá èyí ò fi lè jáyé mọ́ ọyá máa kọ gbogbo ẹ̀ka rẹ̀. Òṣìṣẹ́ kó máa kọ́ di ìran wa bẹ̀rẹ̀ sí kọ gbogbo eléyìí. Àjájá ń pátá ní. Àìnígbàgbọ́ nínú kọ́dà olóòfà kíyàn ọ̀rọ̀ wípé ìsìláàmù tó ń ti ẹ̀ sí láti jẹ́ gbogbo nǹkan náà jọra wọn wọ́n bẹ̀rẹ̀ sí lọ ṣe nǹkan ní pẹ̀lẹ́gbàgbọ́ nínú kọ́dàrù ní gbogbo yóò kó sáré gbà ń tọ́lọ̀ ti kọmọ iláyé náà ni wà ní. wà ìyá ń sáfẹ́ lọ́rùn torí àgbẹ̀bẹ̀ tó bá mú tọ́lọ́run sẹ́yìn tí wá mú eré sáré tẹ̀lé ayé ó ń darẹ̀ láàrin ni gbogbo yóò kẹ́ ọmọ ọ̀sán nínú ayé ìyẹn kan faláfá dànù ní ètò ti parí lórí ẹ̀dá. sọ́kà wọn ò bẹ dọ̀rí fàlà káàkiri fi ìnira gbá Sọ́wọ́n ní báyìí ní kọ́rọ̀ ẹ̀ṣì máa rí lọ́wọ́lọ́wọ́, ọlọ́mbà fara ní mi lọ́wọ́lọ́wọ́. Fọ́lá kàáṣí fọ́lá hùrù ìlàhù. Ọlọ́mbà ń fa ààrẹ ṣe yàn. Ìyẹn sọ́kẹ́ wà hùrù. Kọ̀nẹ́sàn yóò kéyàn ní láyé ìyá bẹ̀rẹ̀ sí dàmú. Akọ̀nẹ́sàn dọ́kọ̀. Wọ́n sa ẹ̀rí ìmọ̀tọ́lọ́ ń ṣe fún wa ní kò fẹ́ yìí. Àwọn èèyàn lórílẹ̀-èdè tẹ́ni máa máa wípé á ah, owó wà nílẹ̀ connection wà the best hospital ní orílẹ̀-èdè yìí wọ́n dẹ̀ ń kó wọn lọ ìbẹ̀ náà dẹ̀ títí gbọ́ wọ́n máa ti dákẹ́ ààfihàn wọn وإن يمسسك الله بضر فلا كاشف wọ́n ní ààrẹ ènìyàn máa ń wọ ẹnìkan ò lè wọ́ lọ́jọ́ ọwọ́. Tàlọ́wà nẹ́kàpá àti má jẹ́ kọ́ lọ́jọ́ sì tó. Allah. Wà ní Yamsa Sáwọ́ ọ̀dọ́. Àwọn dọ́kítọ̀ náà sọ mí pé gbìyànjú làwà lè ṣe wá pàwà ọ̀ká o. Ṣùgbọ́n ìta máa lọ bí ọlọ́run. Yamsa Sáwọ́. Ìyàwó ìyàwó wà nínú tó wá fẹ́ bí ma. Kò sẹ́ pítà kan tó ti máa tó pẹ́ fọkàn balẹ̀ ló pọ̀ bẹ̀rẹ̀ ṣáà máa wọ́rì. Ọ̀ ń tọ́ wọ́n sọ fún ipẹ́ sáà máa lọ ṣàdúrà. Lọ́wọ́ tó ní pé yàn bàbá jógun àníṣẹ́ nígbàgbọ́ ni ẹ máa lọ bẹ lọ́run. Wà iye ń bá ṣáwọ̀ ọ̀wọ̀ ti dúrí fọ́lá àkàṣì bọ́lá ìlà Ọjọ́ tí ìyá tó bí ànábi wa ayé sátáwọn kan pèlè Jésù lónìí. Ọjọ́ tí ìyá rẹ̀ náà fẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ fẹ́ bí ìyá rẹ̀ náà bẹ̀rẹ̀ sí bí ọlọ́run ni. Ìyá ànábi ayé sátáwọn mọ̀tún mọ́ríàm. Nígbà tó gbójú bíbí. Ah!

láfi ń sọ fún gbogbo ẹni tó bá ń sin tó ń pẹ̀lú ọlọ́run tẹ́lẹ̀ jẹ́ padà ẹ wá sin ọlọ́run tó dà ọ̀sọ̀rọ̀ ọlọ́run. ní ilé kí gidi bí iná bàlá ti tún sáàkì pàrọ̀lẹ́ kí ó sọ̀bà ọ̀hún jẹ níjà. àwọn aláǹfẹ́ àwọn kírísítẹ́nì yìí kó ń wá káwà tí wọ́n di kan náà lájọ máa sin ọlọ́run kan ṣoṣo tó dá ànábì Ìsá alayhisalatu wassalam tó dá ànábì Muhammad náà sallallahu alayhi wa sallama èyàn fílẹ̀ kò sọ́gán wà pè Wàyíyàn tó tẹ́wọ̀ òbìdúrí ń fàlá káàkì fàlá mú ìlà ooo. Tọ́lá ń kọ́ ní ìtò fẹ́ ṣe fẹ́ dá lọ́wọ́lọ́wọ́ rí kò sẹ́nìkan tó lè kakú o. Bí ọdún méjì ló sẹ́yìn, ìyá ọmọ àti bàbá ọmọ tẹ̀ nínú àwọn retí ọmọ. Wọ́n retí fún àwọn fẹ́ gbìí ṣùgbọ́n wà tọ́lọ ń sọ pé rárá sẹ́ gbogbo pàyọ́ ìṣẹ́ gbogbo gbogbo fúnnilọ́mọ fúnnilọ́mọ tó ń pariwo láyé ìwọ máa bọ̀ ọlọ́run já ìwọ láti wá yà kàn yọrọ lásán náà. alábàájẹ bá ìdí ìfún ẹni tọ́lá àwọn ọ̀bá fún lọ́wọ́ kò sẹni tó lè fún wá. ìyúrí ti kàdé kọ́ ìrìn fàlárà àtàlífàdìlẹ̀ yóò sí bòbèrè máa ń yàṣà òmìnir ìbàdí àwọn ẹgbàbù ráhì. bákan náà ọlọ́run ni wọ́n ń yúrí ti kàdé kọ́ ìrìn. yìí. tó wà láwọn fi pọ́pọ́ òun ṣe tán pẹ̀lú ẹni báyìí òun fẹ́ kẹ́ òun fẹ́ da lọ́lá wọ́lá rọ́tẹ̀lẹ̀ fọ́bìlì kò sẹ́dá kan tó lè káwọ́ sọ́nà tí kò ní tó lọ́wọ́ alọ́lọ́ àwọn òun fẹ́ kẹ́lá mayín àwọn kan wá dúró pé kò ní kàn án Nkọ́lá ń bá ti parí kò sẹ́dá kan tó lè dínà máa. Wà ìyú ní títà bí kọ́ ìrìn fàlà ọ́tàlì fàdí yóò sí ibùdí kí máa yà ṣáwò mi ní ìbàdí kí. Láti máa fi gbogbo gbà, a sọ fún gbogbo àwọn jẹ́ Mùsùlùmí tá ń kírun. Ẹ ẹni tẹ́yìn pé ṣòro lọ báyìí náà níṣòro ẹ̀dá ọlọ́wọ́ aláyé tí ò níṣòro àní ẹgbẹ́ ṣòro ilẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó ní kápá àti tán ṣòro ọ̀fòrò ń jí ẹbí bí ọlọ́run ẹgbẹ́ ọlọ́run ṣàdúrà ìtò bá bùkátà sí àwọn nǹkan ìwòsàn ara ẹlò ní ìtì bá ti ṣe nǹkan haram tó bá ti wá lọ ṣígẹ̀ẹ́lẹ̀ nìkan lórí

ẹyẹ tójú bọ lé ẹ máa bí ọlọ́run. wọ́n rí di kàbẹ̀ kọ́rí falárọ̀ àdàlẹ́fàdì òsè bòbí kí máa yàṣà òmìnira ìbáàdì. kò sẹ́nì kan láyé ẹyẹ tó lè ṣàánú ẹ̀dá ọ̀pọ̀lọ́run ọlọ́run máa wá ń lu ẹ̀dá ní onísábàbí ni sẹ́nì kan bá ní màá dẹ̀ jẹ́ níyà ẹ̀sọ́ tó bá wà nínú àkọọ́lẹ̀ tó yà fẹ́ jẹ mí ó lè lù ẹ́ Ah, mo ṣe sáà ti ṣe lọ́la ìyá tán náà rẹ̀ báyìí ah, mo dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run bá lò yìí ó pé tẹ́nìkan wá nítorí bóun ṣe jẹ́ òun fẹ́ dẹ́nìkan lọ́lá tí ẹ̀bá sí náà kọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó fẹ́ lọ́lá láyé kò ní ní ẹnìyàn kan promise ẹni kò ní bọ́ sójú ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam لو اجتمع لو اجتمعت على أن ينفعوك بشيء ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك wọ́n mọ̀ fẹ́ kí wọ́n mẹ́dé ọlọ́mọ Anna ni wọ́n máa tàà. Ibi táwọn èèyàn láyé tí wọ́n bá kí ara ọjọ́ pọ̀ láyé, àlá ń fa àwọn kàbíṣẹ́ yìí. Àwọn kàbíṣẹ́ yìí. Tọ́lá fẹ́ kan. لم يضروك إلا بشيء قد كتبه الله لك alámìní ọ̀rọ̀ lè ṣe láfàánì kankan láyé àfihàn tọ́lọ̀ ti kọ mọ́ ẹkú fẹ́ ṣẹlẹ̀ sí ẹni dáadáa láyé wọ́n ní ìjíta máa rún lẹ́rọ ní táwọn yẹn bá kọ́ra ọjọ́kọ̀ láyé aláàyẹ̀ dúró kàbíṣẹ́ yẹn tí wọ́n náà fẹ́ fi nira kan pẹ̀ ẹ́ aláàyẹ̀ dúró kàbíṣẹ́ aláàyẹ̀ dúró kàbíṣẹ́ yẹn wọ́n fapá jáná wọ́n fò sókè wọ́n bọ́ lálẹ̀ àwádẹ̀ ah, bí wàgbà àjẹ́wọ̀n kan hẹ́ẹ́ Táwọn ẹ̀bá ń halẹ̀ rú ẹ̀ mọ́ ẹ̀. Ẹ̀mìyẹ̀ tó rú kàdì ṣe yìí ní ìlà àdíṣe ọ̀dìkà dábà wúlọ̀ wàlẹ̀ yìí. Arábìnrin fọkàn ẹ balẹ̀, aburú kan ò lè kọ́ àfi tó bá wà náà kọ́ nílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kó fẹ́ ṣe é láyé. Lòfin rántí rí àpẹẹlẹ àmú wájà fàtẹ fi kọ gbogbo ibi tí wọ́n kọ gbogbo àkọọ́lẹ̀ àwọn ẹ̀dá sí ti parí ó ti jẹ́ ọ̀rọ̀ ti parí ètò ayé wa ti parí wọ́n máa ní dábàtẹ̀ fìlàrò ìlà àìlàwọ̀ ìrìnzìkò ha a fi lè ìrànwà létí pé ẹjẹ́ ká dúró tọ́lọ́run gbogbo tó ń ṣẹ̀mí lórí ilẹ̀ ayé ìpátá Ọlọ́run bá sọ fún wa nílá lùkúrá nìkan ọ̀nà ń pèsè ń tà jẹ fún wa o. Lára ìrìnzẹ̀kọ̀ ha. Ẹ̀rọ àwọn èèrà tí wọ́n rìn nínú ilẹ̀, àwọn náà máa ń máa ń ṣẹ̀ náà. Lára ìrìnzẹ̀kọ̀ ha. àwọn ẹja tó wà nínú omi ẹwò ẹwò jẹ̀mí tí wọ́n ń lò. ìlà ẹ̀lọ́rọ̀ ayẹ̀rẹ̀ ìsìnkú ha. tó fi jẹ́ sí pé omi tó ń ṣàn Kódà ń tẹ́ káwọn jẹ omílẹ̀ máa ṣan lọ báyìí ṣùgbọ́n lọ́mọ bí tí wọ́n ṣe ń kàn lẹ́nu tí wọ́n fi ń kàn. Ìlàlọ́wọ́ tàtún wá yí pé à ń kó gbẹ̀jáde nínú ẹ̀ kí lẹ́jà wá rí jẹ̀dẹ̀ bí lóun láti pa. aláwọ̀ ayẹ̀rẹ̀ ìsìnkú ha. ọlọ́run ọmọ bí ṣe ń ṣe pèsè jíjẹ mímu ti kó wá fún wa. ọ̀yà alámọ̀mọ́ sọ́kọ̀rọ̀ ha wà mọ́ ṣàwùdà ha. ebi tí kọ́ wá ń sùn ibi tó ń jí ọlọ́run ti parí ẹ̀ láyé. Bẹ́nìkan ní níbi wọ̀ sí kò sí. Kò lọ fi kìtà gbẹ̀mọ̀dé. Ibi tá a tún lè yàtọ̀ síra wọn ni. Àtẹni tó sùn lórí Mátíàzó ní 150,000. Àtẹni tó sùn lórí 5,000 naira. Ṣì ní gbogbo àjọ sùn àjọ jí ni. Kọ́dà ń gbà ní èyí tó wà lórí ní 150,000 lè máa lálàájá tí sùn lórí 5,000 ọ̀rọ̀ bá parí. Wa ya'lamu mustaqarraha wa mustawda'aha. Ọlọ́run tó dẹ̀ dá ẹ̀fọn ẹ̀fọn òdó ló mọ̀ yàtọ̀ sílẹ̀ fún un. Wọ́n náà jáde síbi tẹ̀fọn wà jẹ́. ويعلم مستقرها ومستودعها Kíwáni fàárí, ọlọ́run tó ṣẹ̀dá wa gbogbo ń tà ń jẹ yìí, kó lówó ṣe fàárí kó ní yàgbẹ́. Kó ibá ṣe jẹ́ tó dá tó ha wa mustawda'aha. Ẹ nígbà tá a bá ń sọ̀rọ̀ tá a bá fẹ́ tàbùkù ara wa, ọmọ kéékèèké. ní Ọ́gbìlẹ̀ òkèèyàn náà lọ́wọ́lọ́wọ́ tó oòrùn ákùnrin náà tàgbàlagbà tọmọdé ni. Òun ló ń bá ti kọ́ òtọwọ́ kó wà. Agbàtọmọdé agbàtàgbà. Ọ̀yàlọ́mù mú sápọ̀rọ̀ háwà mú sọ́dára. Kẹ́lẹ́lẹ́ tí ẹ̀wà ṣe pẹ̀lẹ́ kó pàpọ̀lọ̀. Olóòrùn kìtà bí mú mi ń ó ti ṣe bọ̀ ẹgbẹ́lẹ̀ mi wọ́n mọ́ ó tẹfá ẹgbẹ́lẹ̀ mi wọ́n mọ́ oríṣiríṣi orí òkè ló ti lọ oríṣiríṣi ìwẹ̀ ló ti ṣe tọ́rọ̀ ń wọ́n mọ́ tọ́lẹ́lò mi graduate kò wá ríṣẹ́ kò sí tó ti fẹ́nu rẹ̀ jẹ tán torípẹ́lẹ̀ mi ńlá lákàlà kò sára tí ò ti dá tán kò sí tí ò ti mu kò sí tí ò ti jẹ tán Orípọ́jẹ́ ẹlòmí ò lọ déédé, kọ́lá tẹ́lẹ̀ mi bá rí pé ṣiṣi lásán kún báwọn àìṣiṣi ti lọ bí mẹ́wàá tí ẹ́ pẹ́ ní pàǹṣíṣọ́ fẹ́ jẹun ni.

Ọ̀rání dàgbàtí sí àrídì ìlà àlàwà irin ìsìnkò ha ọ̀yá alámọ̀mọ̀ ìsàkọ̀rọ̀ ha wà mọ̀ ìsàdáwà kò Ọ̀rọ̀ ti parí látọ̀dọ̀ Ọlọ́run. Kásáré mọ níwọ̀n bá. Làhúrú mapá lè tó sàmáwá àti wà lárúdé abẹ́ sọ́tọ̀ rẹ̀ ìsìnkọ́lé máa ṣá òwà ya kò dérò iná rú lè ṣe iná ọ̀lẹ́. Ẹlòmí tó ń bá wo pé ní táwọn jọ ń tajà, òun ti ra lẹ̀ ó ti kọ́lé. Ọ̀nà wa wò pé báwo ni ṣe jẹ́ àwọn ọ̀dọ̀ wọ́n ló ń wúrẹ́ níran, èèyàn máa ń dè.

ṣó yẹ kí ebi ebi máa pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bílẹ̀bù ti di pàálẹ̀ ní ṣó yẹ kí pọ́pátì pọ̀ tó dádúró owó ta ní àwọn tí wọ́n protest à ní ó ta bẹ́ẹ̀wò kádàlúrú à ní kádàlúrú ṣẹ̀rẹ́ ìsìlámù faramọ́ àwọn òṣìṣẹ́ pọ̀ tí a lè gbé láti fi sọ fún ni àwọn tó lè bàjẹ́ látara dúkìá lè bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n èyí táwọn ìjọba náà ń ṣe láti rí tó ń tún sísà yìí ṣé kò tó kójú ti ọ̀gọ̀ọ̀rọ̀ wọn. palliative tí wọ́n kó sílé rẹpẹtẹ ẹ̀rù tí wọ́n sì máa kí ni àwọn ará ní ìfẹ́ sọ lálẹ́ kí á mọ̀ lọ́dọ̀ ọlọ́run kí ni wọ́n fẹ́ padà wá sọ fáràlú lọ́gọ̀ọ̀rọ̀ wọn tó tún padà wọ́n ní 2023 kò sẹ́ni tí ò ní tìjú tó lóṣèlú kódà aṣẹ́wó gan ní tìjú ju wọn lọ. Torípa aṣẹ́ wá tìṣì máa kò ní fẹ́ ṣe tòsí ilé rẹ̀, ó lè lọ rẹ́ sílé sàdúgbò kọ́kọ́ dé ọmọ náà lòun. Wọ́n a máa fi ọmọ náà bójú, National University. Ó lè lọ́mọ òjèrè lòun, ó lè ní kíní kan lòun, Ádàmádá gọ́ọ̀fì kankan bọ́dá, Ádàmá ṣìṣì náà máa hùwà bàjẹ́. Àwọn aṣẹ́wó kan náà tún máa ń fi ìtìjú kún gbà ní. Ìwọ́n lóṣèlú, ah!

ọ̀ṣánàláì ẹ̀tún wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ọlọ́kadà òṣìṣẹ́ wà lọ́rùn ẹni tó ń jẹ́ òun wà nínú ac ó kú nínú ògbòjì 500 naira ọlọ́kadà lójoojúmọ́ ṣé ìwé wà pọ̀ ṣéyàn tó ń gun ọ̀kadà lówó lọ́wọ́ ni kò lówó lọ́wọ́ náà ti raka kóhun lè ní ló fi ń gọ̀kadà ìyá tó wà gba 500 naira lọ́rọ̀ ẹ̀ lójoojúmọ́ àwọn kan ní àwọn union àbíkí lọ́sí ń kàn àwọn làwọn ní 200 kí náà dẹ̀lú lọ sọ́dọ̀ ìjọba tó ṣe ń tàjọba ní ṣe báà náà níjọba àbáà náà kọ́nà lówó ìjọba ni àwọn tó wáyé ṣe ń gòkè nínú wa ìkílẹ̀ ń gbà lọ́wọ́ wọn tí ẹ̀ wá wá gbé mọ́tò tó ní ìtumọ̀ dá ní jáde ọlọ́pàá bẹ̀rẹ̀ fún asọ̀rọ̀ owó lọ́wọ́ ẹ̀ ó sì sí náà kí kọjá ṣùgbọ́n tó bá ti rí mọ́tò tó gbọ̀ pé léyìn wọn náà kò lówó lọ́wọ́ ẹja dára mọ̀ká Níbo là ń lọ lórílẹ̀-èdè lórílẹ̀-èdè yìí? bàbá lè dó sàmà wá sí wa lárùn. Gbogbo ilé náà lẹ́lòmíì náà ń wò. Ṣé náà fi ń wò pé àwọn èèyàn kọ́lé jìnnà jìnnà, àwọn èèyàn tó mọ́tò ńlá ńlá. Kọ́lé ma ìyá já. Olówó tẹ̀ láyé mọ̀, òun náà gbọ́dọ̀ lówó lọ́wọ́. Là ó mọ́kà lè dò sábà wá ti wà lára. Ẹja tí ó dàsìkò ti wa, ìpín kó wa ọlọ́run ó ti sàn ti fún láyé. Yàbẹ̀ tó tó rí sí kọ́lé ma ìyá já. Òwò ẹ̀kọ́ dì rí. Ṣé rí àwọn bàbá wa tàná àtàwọn ya wa tàná lára ẹ̀kọ́ ta kọ́ lára wọn? Mo tí wọ́n bá ti lé tọ́rọ bá tó, a ṣà máa bẹ̀rọ lórí àwọn ọmọ wọn. Wọ́láhì ọlọ́ndẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fún wọn. Táwọn bá ti ń lé tọ́rọ bá ti tó, ọ̀n wá ní ṣàìdá wọn ní hùwà bàjẹ́. Wọ́n ní hùwà tí ó dá, a máa bẹ̀ ọlọ́run. Kọ́lọ̀ ṣàjọ́ kó jẹ́ káwọn ọmọ náà dirun bàbá wa dáadáa kan tẹ́kù tó bá ti rí ẹnìkan tó ń lọ́lá tó nípò tó nímọ̀ tó jẹ́ àfà ńlá wọ́n máa ọlọ́run ìwọ lè ṣe lágbájá o ọmọ tèmi náà mo bẹ̀ ọlọ́ndọ̀ ṣe ní ọjẹ́ mo fẹ́ kóhun náà dáadáa báyìí àwọn bàbá dáadáa tàná nìyẹn ìta bàbá mi àfà mi lónìí àwọn àṣàm lábẹ́ ọ̀ ní kúrò ẹ̀ máa àwọn àti sáré gbogbo àdẹ̀sà tọmọ ọlọ́mọ ẹlọ kíyèsí gbogbo àpọ̀ oníkàtàlì burúkú ẹlọ́mù wọn ẹ̀ ní ìrìtẹ́sì ọmọ wọn jẹ́ mùsùlùmí àbìrìkẹwàá rò kó jẹ́ àfà jẹ́ aṣẹ́wó jẹ́ ọmọ yahoo ọmọ àfà kí ló bá kátàlì burúkú ló wà lọ́wọ́ ẹ̀ tó fi mọ́ta wọn yẹn jẹ́ ṣẹ́rin tàbá ti ń fà láyé tàbá ẹ̀ tí ì rí fà ọ̀wọ̀ bá tí ó ṣàjà máa bí lọ́wọ́. àwọn bàbá lídùn sàmà wà sí wàlà rọ́bì. àtùkọ amọ́sàn mi di ọdún mílíọ̀nìà ọ̀ ọwọ́ lè tún ọ̀nà àbá di mílíọ̀nìà. àtùkọ yẹn náà lẹ́nu mi dẹ́gbọ́n arílẹ̀ tí ò jẹ́ nǹkan kan máláyé. eléyìí náà tó rọra ṣẹlẹ̀ lọ yìí àwọn kan ti di mílíọ̀nìà látara ẹ̀ because this government needs only one trillion naira náà wà fi tún gbogbo bí a rúpe kankan tí ó jẹ́ ti jọba sọ́tẹ̀ ṣe bàjẹ́ ṣe one trillion naira gbogbo sáni ṣebí ètò wọ́n declare nìyẹn tẹ́ ìmọ̀ àwọn olókòkò tí wọ́n bá lẹ́jẹ́ fẹ́ náà fẹ́ká mójútó bóyá Kwara state governor wọ́n náà ti announce títí ẹ̀ ó ní five hundred million naira náà máa fi ṣètò àwọn tí wọ́n bà nǹkan wọn jẹ́ tí wọ́n lọ jí wọn ní nǹkan kú ṣe ẹ̀ máa dúró tí wọ́n pé ó yá ẹni báyìí tó bá lè ṣe wá pín five hundred million naira ni mo fẹ́ wò ó ẹ̀yìn kan ń wájẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni wà yìí ni ìṣẹ́láṣà gbé àwọn kan ìjọba ọba àtọ́bọ náà kọ́ wa á tún fa àwọn míì jáde táwọn míì bá débẹ̀ tó bá lọ́n fẹ́ wọ́ọ̀dì ẹ̀ ó dáa tún Ẹni tó ń bàdé àwọn ọ̀dẹ̀ tèmi náà, ó ti jẹ́ ti ẹ̀yẹ bó ṣe láti sí ìyẹn kékeré náà tó kírètọ̀ àyè láti jẹ́ tèmi náà. Màkọ́ lè dùn sàmá wà lárúdé abẹ́sù rẹ̀ ìsìnkálé máa ṣá òwà yàkọ̀dé. Gbogbo eléyìí ní sí ètò ayé ni, sọ́rọ̀ ti parí ẹ̀, àtúbọ̀ sọ kó wa wọn ló wá jà àndẹ́lọ́n gbogbo wọn tí wọ́n ń darí wa lórílẹ̀-èdè yìí ládàá tí wọ́n ẹ̀san tí wọ́n ọlọ́ọ̀jọba fún wọn wọ́n ń ṣe gan-an àbẹ́wàṣe ọlọ́ọ̀jọ́ dáadáa wọn ẹ̀san wọn tó tọ́ sí wọn àtúbọ̀tán wọn èyí tó tọ́ sí wọn gẹ́lẹ́ ọlọ́ọ̀jọba ṣe fún wọn gbogbo mọ́ ṣe ń ṣe wá àndẹ́ ọlọ́ọ̀jọ́ Wọ́n kọ́kọ́ sàdá fún wa. Lọ́wọ́ bá ọjọ́ bá ṣe ń ṣe wá ọlọ́pàá àti wọ́n jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ìdúró ìsàmọ́ wá àti wà láàrùn. Kó wá túbọ̀ wá fara tù wá kó fara jẹ̀ wá. Gbogbo ẹ̀ntara nínú wa má jà kú sínú ìnira. Gbogbo ẹ̀ntara ti jẹ̀ nínú wa lọ́njọ́ má jẹ́ kí ìnira padà dé bá kó wá. Láhùrù. Àwọn màkà ní ìdúró ìsàmọ́ wá àti wà láàrùn. Ilé ìsìn jẹ́ ìsáwá fẹ́ fi parí ẹ̀ lónìí ni wípé gbogbo ìgbà yóò ń tẹ̀dá bá wà nínú ìṣòro nínú ìpọ́njú ẹ má jẹ́ ká máa rò pé kò ṣe wá jẹ́ mi kí ni mo wá ṣe ìyí máa wà ń gbà mí tọ́lọ́ mú ọmọ fi ń pa ẹ̀ṣẹ̀ dárẹ́ ìní dẹ̀ máa wà tọ́lọ́ fi ń mi ìgbàgbọ́ ẹ̀dáwò ashaddu an-nas bala'a al-anbiya'u ọ̀pọ̀ àlẹ́ṣọ́rọ̀

wọ́n ní sùúrù ṣíṣe kọ́dà gẹ́gẹ́ bí orí nínú ara ni ó ní sọ́wọ́ ti wá gé orí kúrò nínú ara ó ara tó kù náà ti wà destroy ó ti bàjẹ́ kò wúlò mọ́ ọ̀pọ̀lọpọ̀ iná àti ìlò ní àìní ní ọ ẹlò ọlé tó dàrú ọkọ ní àbá ìyàwó ẹlò ọpọlọpọ àwọn lónìí tí ń wá owó Táwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tí òun náà ṣàlọ ń wá gbogbo oríṣiríṣi ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ ìkan lọ́sà ti fi kọ́rọ̀ jọ. Àìṣe sùúrù ni o. Àjàbá ilé Amúrí ìmọ̀ òmìnir iná múra rúrú kú láhùn láhùn kọ́ yìí. Ànábì sallallahu alaihi wasallam ní ìmọ̀mà ní fún ọ̀rọ̀ wa Mùsùlùmí tá gbọ́lọ̀ ń gbọ́, ọlọ́mà kẹwàá púpọ̀. Àkọ́rọ̀rùkù lànà ọkọ̀ yìí. Ó lẹ́yìn tó bá ti gbọ́lọ̀ ọba gbọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ dáadáa ni. Wọ́n lẹ́yìn sábà ní kẹlẹ́ àdí ní lálẹ́ mọ́mìnì. Wọ́n ní kò sẹ́nì kan tó yẹ pé gbogbo ohun tọ́lọ́ bá gbé baláyé ń tẹ́ máa kọ́ lẹ́nu ẹ̀ náà ni pé mo dúpẹ́ fọlọ́run, alhamdulillah. Iná sọ bá tí ò sọ̀rọ̀ òjá kẹ́rọ̀ fákànà kọ́ ìrọ̀ àlàmù. Wọ́n ní olùgbàg olùgbàgbọ́ òdodo nìkan lẹ máa rí bẹ́ẹ̀ ẹ̀sọ́ ọ̀bá tó fàrọ̀ tí nǹkan tó dùnmọ́ nínú bá ṣẹlẹ̀ sí ṣàkárọ̀ adúpẹ́ fọlọ́. bákà náà fọyín ra ìdúpẹ́ yìí tún máa jẹ́ dáadáa fún torí tí yẹn bá ń ní aṣọ lórí tí a bá ṣe sùúrù lórí àdọ́rò tọ́lọ́wọ́ fi kán ní ìdẹ̀kùn bọ̀ ó sùúrù ó pàtàkì ó ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa ẹjá jẹ́ kí sùúrù fún lágbára nínú wa wa pàápàá jùlọ àwọn tá a ti gbé àwòrán ẹ̀sìn sára táwọn yẹn ti ń wò wá ọ̀gọ̀rọ̀ àwọn tó ń wò wá láwùjọ yìí Ìṣẹ́kọ́ wọ́n lè dáńtà gbé dání kà ó. Látàjàlá ń náà. Àwọn ọ̀dọ́ ní pàtàkì jùlọ, ẹyẹ kánjú. Wọlé yìí sáré sí kò bí lájàlè. Látàjàlá ń. Ẹyẹ kánjú wìrìwìrì. Látàjàlá ń. Ẹni tọ́lá ń bá ti kọ́ wọn láyé pé ten million ló fẹ́ kójọ láyé. Látàjàlá ń Tó bá fi ìkọ́jú wà gbìgbìgbìgbìgbì. Tó tó bá fi kan tún wọ́ owó ìbìrìbìrì lọ́nà haram tó ṣàkó ogun ẹ̀jọ́ kò ní pẹ́jọ jù pín rẹ̀ lọ. látàjà lánà. kó tó pé fọ́tí yẹ̀ tó ti náwó tán. alẹ́ ìsàrè sí kò bí ilé ọ̀rẹ́ jẹ ni. gbogbo tó kù kó lò láyà máa fi nira lò. látàjà lánà. ẹ má kàn sí bìrìbìrì ẹ dúró sàkóso lọ. alẹ́ ìsàrè sí kò bí ilé ọ̀rẹ́ jẹ ni. ẹgbẹ́ tí èsì gbọ́dọ̀ pa báyìí kò sí tó lè jẹ. látàjà lánà ní kápá ẹ̀ ṣùgbọ́n wọ haram náà ló tàbí yẹn rà. látàjẹlẹ náà. òun náà ṣàfẹ́ yọra láwùjọ. látàjẹlẹ náà. fìlàtàlẹ̀ mi ń dé kò sí ní kápá ẹ̀. látàjẹlẹ náà. ó dàwọn wọ haram kó àfi kí mi náà yọra mú kó àti látàjẹlẹ náà. fàlẹ́ ìsáré sí kò bí ilẹ̀ àjẹlẹ̀. bá ti sáré ní ìgbéga ìsọba bèrè pé iṣẹ́ wo ló ń ṣe ṣùgbọ́n owó ti ń tó gbéga ní ìgboro àjẹ́lẹ́ ní. Afọ́wà ẹni máa kan jù. Fáde ìfẹ̀rẹ̀ ìsì kò bẹ̀rẹ̀ ọ̀jẹ̀lẹ́. Àríṣèké láyé kìí ṣe ṣe máa ń kọjú wá bàràbàrà. tọ́lọ́ fẹ́ fún kó Ọmọ ni, owó ni, dúkìá ni. وكتب مع الأجل وتبقى صل لح المحفوظ مع الأجل ولا تفادك في قواف النسي فلا صبرنا فلا باش فلا صبرنا فلا بني فرداني فلا صبرنا فلا بني ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ká fara dáńtà bá ń láyé. Làkàlà rìzì kò yẹ tó lóbo náà. Wàláyé àrùsìkì máa wọ wa káàkiri. Làkàlà rìzì kò yẹ tó lóbo náà. Ẹni nílẹ̀ àbájẹ́lá àwùjọ sábà máa pọ́n wa lé pàtàkì. Làkàlà rìzì kò yẹ tó lóbo náà. Ẹni tọ́lọ bá àná ló lọ́wọ́ àlùkọ́lá. Wọ́n ní òun fẹ́ kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ òun arábìnrin ìzìhàdìfì dúníyà ìṣẹ́kọ̀ọ́lọ́ ونوزها فيما عند الناس يحبك الناس ọlọ́ òun fẹ́ káwọn yìí kọ́lọ̀ òun nífẹ́ òun káwọn yìí náà lẹ́tún nífẹ́ òun alábìnrin nǹkan tó kéré ní sọ̀lọ́rọ̀sọ̀lá ó ní mú ayé ní kékeré ráyé sá. yóò ṣe bókè wá. má jẹ́ kí yóò yòó láyé máa sáré àtúrásì ẹ̀. mo fẹ́ wọlé mo fẹ́ lóye mo fẹ́ nílé kó wá mọ wá wá gbogbo ọ̀nà gbogbo ọ̀nà. ìzà àdèmí ìzà àdèmí túnyà. wọ sáàrí ayé sá má wọ ayé gidigidi má sáré tẹ̀lé ayé. wọ́n. ọlọ́run á nífẹ̀ẹ́. máa ń dáná. Wọ́n ní bákan náà tó ń bẹ́ lọ́dọ̀ àwọn èèyàn àrùn jùmọ̀ máa pẹ́ lágbájá ọdí jájẹ kò wá takú sí gbábẹ̀rẹ̀ tí máa àrùn tọ́lọ̀n bá kó fún owó rọrẹ pín kọ́lọ̀ wò lè kó fún wọn wọ́n ni wọ́n rí tó wà lọ́dà àwọn bí tí ò jẹ́ nǹkan kan tí wọ́n rí sí ẹlọ́dọ̀ ọlọ́run ó ní yọ ẹni pẹ́ ẹni iye ní àkọlé ló máa ń jẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn. aláwọ̀ sọ̀bárò náà. ìgbà tí bá ti tẹ́ sáré torí àti jẹ àti mú àti wọ̀. aláwọ̀ sọ̀bárò náà làkàna rísì kò yẹ kí ló bò náà. láti dúró ní ọkọlẹ̀ kalẹ̀ ìbàdàn mi ní ajalẹ̀. táwọn ẹ̀dẹ́ yẹn bá ṣe dúró láyé táwa yìí ni arzikì táà rò fáwọn ansáré tẹ̀lé á padà jẹ́ tiwa o. ṣùgbọ́n àìní sóró ẹ̀dá ni ọ̀. Aya kan lè lè kọlẹ̀kọl ìsánù min ajal. Aya ní sọ pé kọlẹ̀kọl ìsánù àjúwìlá. Ọlọ́run ní àwọn èèyàn àtàrà àkànjú láti dá wọn. Ṣùgbọ́n tó bá ní mọ́nì, oló máa máa fa ìkánjú yẹn padà lára rẹ̀ pé mi ò kánjú. Èmi á dúdà àsìkò ọlọ́run. Àbẹ̀ kó jọ àsìkò ọlọ́run tí bàbá ọmọ àti ọmọ tòlé dúró dé. Ọlọ́run fi ṣe léyìn fún wọn tí kì í ṣe káàkiri wá ṣe ìdúpẹ́ ń bè kan kì í ṣe káàkiri wá sàn jẹ́jẹ́ ń bè kan ọ̀dọ́ ọlọ́run tó fún wọn fún ara rẹ̀ yìí ọba aṣọ wọn náà ní bá ń kalẹ̀ fún wọn ọlájọ́ kan tọ́lọ́run ọlọ́run ah, bákan náà lẹ́ẹ̀kan sí atútọrọ fún ìyá ọmọ aláṣẹ àti ọmọ fi ṣe ìtọ́ ìtọ́jú ọmọ ìyá àti kẹrẹ kọ̀nà kó jọ kó má gbalára wọn o kọ̀nà kó má fara bí wọn mọ́lẹ̀ o. àfilẹ̀ náà tọrọ fún ìyá wa pàtàkì pàtàkì kan lórí ìjókòó yìí ọlọ́run bá ń lò wọn ní sábàbí dáadáa báwùjọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ̀ yìí ni ọ̀rọ̀ wọn wú ìmú náà lórí tí mo rí pé wọ́n bùkátà àdúrà ọ̀sẹ̀ wọn náà ni ìyá yìí bímọ sí àtọ̀pọ̀lọpọ̀ àwọn sisters bẹ́ àwọn mú bẹ́ẹ̀ ní kò kákòókò yìí tọ́lọ̀wọ́n bá ń lò wọn ní sábàbí tọ́lọ̀wọ́n bá ń jẹ́ kí àwọn máa jẹ́ olùṣe dáadáa láwùjọ wa láti gba àwọn ọmọ káàbọ̀ sáyé pẹ̀lú àìfara ní àwọn òbí ajáwa isma ìbẹ̀rọ̀ kó jọ Kọlọ̀kún máa dáyé láàmú ọ̀. Àmín. Kọlọ̀kún máa dáyé láàmú ọ̀. Àmín. máa fara níyàn ìtú máa buwọ́ kọlọ̀kújọ kọlọ̀májò gbọdọ̀ yìí. àmín. ìtú máa gbé yìí jáde ní kọlọ̀kú máa túbọ̀ máa ṣe fún yín. àmín. bẹ́ẹ̀ náà ti gbà fọlọ́run tẹ farabalẹ̀ tẹ tẹ́ǹtẹ̀ láṣẹ ọlọ́run báyìí kọlọ̀kú máa jẹ́ rí àpàdé sábúrú. abdulhamu fún yín abdulhamun àti gbogbo èso tọ́rọ àwọn ti ṣe àti tó tún máa ṣe kọlọ̀kú máa fi kọ̀kan nínú wọn náà kọ́yìn lẹ́kùn. àmín. ìtẹ̀kùn náà làwọn bá fi ń ṣe láwùjọ ọlọ́run tún wá ṣe ní ẹni tí ó Allahi mo rí pé ní àyà ò ní ẹ̀bùkátà kí a ṣe àdúrà fún yín káàkọ́tàn ọmọ kó mọ́ṣẹ́ tó bọ̀bọ̀ àdúrà tì yín wàláhí onísábàbù dáadáa ni wọ́n onísábàbù dáadáa ò ní wọ́n gbogbo àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n bímọ tí wọ́n lọ́rọ̀ yìí padà sí abúrú tó máa ń di pé má dọ́dọ̀ rẹ̀ mọ́ orí ọlọ́mọdé dé bá yàn. àwọn ẹlòmíín náà kúkú ń kọ́ irú iṣẹ́ tẹ́ kọ́ yìí àwọn ń ṣẹ́yún fáwọn èèyàn nìyí torí wọ́n rò kó jáwó àwọn iṣẹ́ yín fáwọn èèyàn ni àwọn míì ń pa àwọn èèyàn ni oríṣiríṣi àwọn wà pàdé náà àwọn èèyàn kúkú fi àǹfààní fún àwọn níṣe ẹlòmíì gbọ́n ọgbọ́n tó ń kọ́ jìbìtì ló fi ń ṣe olè lẹ́lòmíì fọgbọ́n ti ẹ̀jà ṣìnà lẹ́lòmíì fọgbọ́n ti ẹ̀ ṣe oríṣiríṣi ọgbọ́n tọ́lọ́wọ́n bá fẹ́ lò ní ọ̀nà tó ń lò sí ọ̀nà ẹ̀ṣẹ̀ ni ọ̀nà tọ́lọ́wọ́n bá níkà ẹ̀ máa lò sí sí kọlọ́mọ́ yẹ kí ṣe darí yín síbò ní ọ̀. àkínyìn lọ́pọ̀lọpọ̀ lórúkọ ẹbí mo kí adìdúpẹ́ lọ́wọ́ yín ìjìzẹ́kùnmọ́lọ́wọ́ kọ́ìrọ̀. Akí bàbá ọlọ́wà bàbá ọba àti gbogbo àwọn bàbá wa láti dáhùn ìhàkìtàn tí a mọ̀ sí ní lẹ́nẹ̀ àti ìkàbọ̀. A rẹ̀ tún kí gbogbo àwọn apá wa lórí ìjòkó bí iná lẹ́ẹ̀kan sí. Mo kí àwọn ìmọ̀mù wa láti NSCDC àbí àwọn ìmọ̀mù wa ní Yorùbá akíyàn ọ́fíìsà wa àgbà òníwọ́n tí wọ́n jẹ́ imam méjì ní sí wọn a kí yíyan lórí àkùnlọ ọkọ̀ ìrà akẹ́kẹ́ tó dìde wọn lè fún sára àwọn mọ́mù wa náà ni mo fi ní méjì ní sí wọn àwọn ni mọ́mù láti ẹni central mosque àwọn náà tún ni ọ̀gá tún ni wọ́n ní civil defence ní ọ̀dọ̀ wọn lọ́hùn-ún àti ọ́fíìsà tó gbọ́yé náà àtàwọn náà kó àmójúbà àwọn náà ẹ̀ṣẹ̀ bímọ ní ìyàwó tí wọ́n kejì náà wọ́n bímọ àìmọye ọ́fíìsà oníṣìná ìgbọ́n ọ́fíìsà tí wọ́n àwọn ń tẹ̀sójú ẹ̀ ní ìzẹ́kùnmùlọ sọ̀rọ̀ bárakàlọ́ òkèkùn àgbẹ̀lọ́ kún wọ́n ṣẹ̀wà sí báraka sí fún yẹn ọmọkùnrin láti láti tí ẹ̀yìn náà tó yẹ̀ṣẹ̀ ní kọ̀lọ̀kó wọn kú dáwọn sí ọjọ́ kọmọ sí wọn náà àà náà sì fún aláìpẹ́ inshallah gbogbo sísàbà brọ́dà tá náà tí ì ilé eh, náà ni ẹ̀ náà lè yẹ kí anáàbí orúkọ ọmọ ìfúnra ara yìí sàkámàjì lásán ni afẹ́ gbé jáde eh, nọ́mà níbẹ̀ ṣe pa àfà sórí ìjókòó yìí kẹ fún wọn ní ẹgbẹ́gbò kí wọ́n tó máa lọ lé inú òbèrè lọ́wọ́ yín tó ti yẹ yín tó ẹ̀sùn sí àwọn àfà ẹ̀hẹ̀ nígbàtẹ́ kìí ṣẹ̀tọ́ fún àfáà náà ló ń di pé káwà ní ẹ̀dìdí olóríire tó wà ní ìdá kó náwọ́ ẹ̀ olóríire tó wà ní ìbá ìdá kó kẹ́sẹ̀ kan sókè nígbàtẹ́ náà ṣe náwà fún àfáà náà fi orúkọ ẹja àwọn èèyàn yìí ń tà lè ṣe fún ọ yìí ẹ̀hẹ̀ tó kò sí eléyìn ẹmọ àwa ò fẹ́ ẹ máa tọ́jú àwọn àfáà ẹ bá ti wá gbolé lẹ́ẹ̀kan fún àwọn ìmọ̀ máa láti ọ̀dọ̀ ìyàwó ni wọn alhamdulillah alhamdulillah ẹ̀ àwọn náà ṣàwọ̀ mọ́tò débí àfikẹ́ fún ọdún mọ́tò padà àbíbẹ̀ kọ́ ni ah, àbíkẹ́ ìṣe tó àkùnrin tó nítumọ̀ bí àwọn àkọwà tí wọ mọ́tò padà sí lè tó wọn torí àwọn ìrìn pé bá ṣe ń ṣètò yẹn láti kò sí owó ọpẹ́ owó àlùbáríkà owó kọmọ má gọ owó kọmọ lù ah. sí ọmọ ọkọmọ owó kásà má kọmọ lórí kò sí ìyá sàtàdù lọ́lọ́run jẹ́ lè máa kírun wọn ọlọ́run bá lè dùnú rọ̀ wọ́n lọ́rùn wọn attachment pàmìyàn náà rọ wọn o ìyá dáadáa ni wọ́n ṣùgbọ́n kọ́lọ́run bá mi fẹ̀sẹ̀ rọ̀ ọlọ́run ìjọ kù sí náà rí wọ́n da púpọ̀ ọṣẹ wọn lúwàbí ṣùgbọ́n bí wọ́n kù sí náà rí ara àwọn àtọ́lọ́run náà ni ò tí tẹwa lọ́nà òṣè rí ṣùgbọ́n ara àwọn àtàwọn èèyàn à ń gbádùn wọn ní ti dáadáa kọ́lọ́run káà náà àtọ́lọ́run lè dá o wọ́n lórúkọ táwọn sọ ọmọ tòní ká má tún sásìkò ṣòfò mọ́ àwọn afọ́wákan máa bá ṣe àdúrà fún ọmọ ní àwọn àṣìbá ṣe dùá fún ọmọ ní gbogbo àwọn ẹbí ní àtẹ̀yìn náà lápapọ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe donation fún mọ́sálásí àádẹ́kùn sí méjì mọ́sálásí lẹ́mì àti mọ́sálásí ọ̀dà àwọn afáwà ìyẹn ò dúró mọ́tò wọn lọ́wọ́ ètò ti mọ́sálásí lélẹ́yìn lẹ́yìn eléyìn wọ́n bá ṣe dùá fún ọmọ ẹ̀rọ pps pàbọ̀ ẹ̀rọ àwọn ọmọ ẹ̀rọ àwọn àgbà fún ps níwájú ń gbé níbẹ̀. Báà, kíkẹ́ ẹ̀sùn tó máa lọ, tàbátá àlázorúkọ tọ́bà ilé ìsìn, a máa gba donation. Ọ̀rẹ́ bàbá ọmọ ní PS, àrùmẹ́ta ni wọ́n ṣáìdá ń sí ẹ̀. Ẹbá ń pa àwọn náà wá sí ní pàdí mi dáadáa. Ẹ̀hẹ́n, ṣáì, nọmbà sí àrùmẹ́ta náà ni wọ́n ẹ̀rí. Ó

Mọ̀rúyà múlá sọmọ wá. Orúkọ ìyá mi yà á múlá sọmọ wá. Orúkọ ìyá tó bí jẹ́ tó máa ní. Ah, orúkọ àpọ̀ oníṣòra gbọ́nù Kùránì. Mọ́ríyà. Mọ́ríyà. Aká àwọn ya wa o. Wà ilé sàmẹ́ ìtúhà Mọ́ríyà. Wà ilé ìtúhà bí kàwà lórí ìyá tàhà. Ìnà ìṣẹ̀rẹ̀ pa ní rajin. Mọ́ríyà múlá sọmọ wá. Maruya la sọmọ jàre bawa dá ya muzi, kálẹ̀ rọ bẹ́sì ànábìjá bawa lè báwa Maruya ra níwá Maruyamu la. Ẹjẹ́ àjẹwé Mọ̀rùyámù lásánmà wa, sàrí báwàdà mọ̀rùyámù sí, kálè rùn kẹsí ànà dígà, kò tún lè báwà kálù Kùránì wá. Mọ̀rùyámù lásánmà. Wọ́n tó pè ní olówó Afikáyọ̀ ní wá sí Káyọ̀ ní Ọlámípọ̀ sí. Olówó lónìí kẹ́. Olówó lónìí kẹ́. Ilẹ̀ náà ni iná ló ní olúwa ló ní kẹ kì í ṣe dá ọpẹ́ yẹmí ọpẹ́ yẹmí àánú olúwa pọ̀ àánú olúwa ojú ẹ o ojú ẹ o àánú olúwa pọ̀ ọpẹ́ yẹ wá o dúpẹ́ ọpẹ́ yẹmí ọpọ. ẹ ní kọ́mọ́kọ́mọ́ àbẹ́ta àfọ aláàmú ní kọ́mọ́ ìṣẹ́jú kò máa ẹ ti ti bẹ̀rẹ̀ ṣètò donation fún ọmọ ọmọ bá ẹ̀ ń délẹ̀ so black ń tẹ wá bá ọmọọmọṣẹ́ bí lónìí náà rí ọya ọya nítorí bá ti wà láwùjọ ta fẹ́ gba relation àbọ̀dọ̀ máa pariwo mọ́ òtún ní ìlà tó ń láwùjọ ọya lẹ́ẹ̀kan náà manager mushlabu Yusuf Badman káwọn ọkùnrin kọ́kọ́ yanjú ẹ̀ náà. ọkùnrin olóyún. ẹ̀yin ẹ̀yin ìyá wa ẹdú náà káwọn obìnrin kọ́kọ́ yanjú káwọn ọkùnrin yanjú ẹ̀ náà. ẹ jẹ́ káwọn ọkùnrin kọ́kọ́ débi náà pọ́pọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n àti gbogbo ẹ̀yìn àbúrò bàbá ọmọ. ọ̀yà ọ̀yà ọ̀yà. gbogbo wàhálà gbogbo wàhálà oṣòrí. pọlẹ́sọ̀ ní sẹ́yìn náà ti Sẹ́ńtà fún máa kìlélé àwọn akọrin afẹ́jọ sẹ́ńtà. Oya, oya, oya. Àfẹ́jọ ah, ah. sẹ́ńtà tó tó ń ṣòṣèlú. Ah. Gbogbo àlà òṣòríire, gbogbo àlà òṣòríire. Ọlọ́run kó ọ̀la alókòrà gbogbo àlà òṣòríire. Gbogbo àlà òṣòríire, gbogbo àlà òṣòríire gbogbo àlà òjò rí gbogbo àlà òjò rí rí. donation àwọn ọ̀pìn ẹ̀gbọ́n ẹ̀ ṣe ń gba yẹn ẹ ṣáà máa kápọ̀. ká máa kápọ̀. kẹwàá láti méjì lọ gbagba. ada méjì. kẹkọ́ láti fún àwọn afọwà tí wọ́n wá láti ìrìn àjò. àwọn akókan lọ́lẹ́gbẹ̀ẹ́. ẹgbẹ́ sí mọ́sálásí wọn. kẹkọ́ láti ó kú lọ sí mọ́sálásí central mosque dáwọ́ tó hàkì ẹ̀. gbogbo àmì kájò rí gbogbo wa ní kájò rí ilé tó kà ní ìsìn náà ni pé àwọn àfáà wà gbà lórí kalẹ̀ àwọn ọkọ̀